ètò tẹ fẹ́ nà mm, tẹ sọ pé bá ṣe máa ń gbé àwọn bàbá àti àwọn màmá bá ṣe máa ń gbé wọn wá ń pè ní yóò máa ń dùn ara ẹ̀ ni a tún fẹ́ bẹ̀rẹ̀ lé ní báyìí ẹ wá nǹkan fìdílé torí kíni ẹ máa gbádùn ara yín gidigidi gan. ilé Ifẹ̀ láwà ilé Ifẹ̀ kí kábíyèsí wa Ọjájá kábíyèsí kádó pẹ̀lú pàtó pẹ̀lẹ́sẹ̀ akínyìn a wà ní ọ̀dọ̀ bàbá wa bàbá wa olóyè ni wọ́n atẹ̀lẹ́màkà lọ a lè bàbá nígbà ọmọléèwé ni bàbá a lè bàbá nígbà olùkọ́ a lè máa pè wọ́n lọ àgbà eléré dẹ̀ tún ni bàbá kọ́lọ́ máa pa wọ́n báyìí torí pé kí ni wọ́n ti múnú wa dùn dáadáa ọlọ́run dẹ̀ ní bá wọn nu jẹ́ ọ̀dọ̀ bàbá wa láwà bàbá wa dókítà Kọ́lá Oyèwọ̀ òkè yín sàn ewu oyin lẹ tún mọ tẹ ẹ bá ti rí mi lẹ mọ béèrè pé bàbá àti ẹ̀rín yín mọ́ nínú móhùnmáwòrán àgbàlódé ni mo mi ń fẹ̀sọ̀ orin bí orin ẹ̀gbọ́n Túnjí Oyèlànà mi ò lè mọ̀ ṣe àwọn iṣẹ́ tí mo lágbára láti ṣe bí ìgbà tí mo ṣe mákò nínú kò ṣeé gbé mi ò kò ságbára tá a fi lè ṣe gbogbo yẹn mọ́ èyí tá a lè ṣe ní jẹ́jẹ̀jẹ́ ńlọ́kù tá à ń ṣe. ẹ ṣe bàbá mi olùgbọ́sà bàbá wọn a máa wò yín lé ń pé fáwọn tí wọn bá mọ̀ ń pé orí ìyàgá tẹ jókòó lè yín pé bí ìyàgá olóyè wọn dẹ̀ tún rí nǹkan tẹ dìmọ́ tún rí lẹ́kọ̀ọ́ dìgbò ẹ̀ fáwọn tí wọn bá mọ̀ bàbá ẹ tún bá mi ṣàlàyé ẹ̀ fún wọn bó ṣe jẹ́ pé ẹ jẹ́ gangan sà. ẹ ṣe rí ní tí mo mú dání hmm. <laughs> ìléwọ́ ìléwọ́ tí ọlọ́ba lé fún mi hmm. nígbà tó fi mí jẹ balógun Hmm. nílùú ọba ilé hmm. nílùú mi hmm. òun lélẹ̀ ìlẹ̀kẹ̀ tí mo fi joyè rèé ọ̀rẹ́ mi kan ló ṣe àga yìí fún mi tó kọ ìjókòó kọ́lá oyèwọ̀ balógun ọba ilé ó kọ sí ó gbé fún mi ó fi ṣe ẹ̀bùn ọjọ́ ìbí ló fi ṣe fún mi nígbà tí mo pé àádọ́rin ọdún bó ṣe jẹ́nu ó yàtọ̀ fáwọn ìta lò tá a fi ń ṣeré o gbogbo ohun tẹ́ ẹ bá rí lára mi báyìí àti tí mo jókòó lé Eh, original ni. <laughs> kò í ṣe yẹ bàbá ẹ torí mọ̀ pé kátólíìkì ni yín mo dẹ̀ nǹkan ọ̀yọ́ náà máa wò ó pé ah bàbá jẹ́ kátólíìkì wọ́n sọ ń pa oyè nǹkan kan bọ́dá ẹ tún bá mi yọ̀nà náà ṣé kò dira wọn lọ́wọ́ ẹ pé kátólíìkì tẹ́tún joyè fọ́wọ́n tí ò bá yẹ tún bá mi ṣàlàyé ẹ̀ fún ọ̀sán. <laughs> oyè tí mo jẹ oyè ìlú ni hmm. eh, nínú àwọn afọbajẹ méje tó wà ní ọba ilé hmm. ọ̀kan ni balógun jẹ́ hmm. oyè ìlú ni mo jẹ o hmm. kò ní í ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe o hmm. oyè mi kò papọ̀ mọ́ ìṣẹ̀ṣe hmm. ìjọ àgùdà ìjọ kátólíkì ni mí láti ilẹ̀ wá ni mo sì wà títí dè ní ọ̀la ẹ àwọn ọmọ mi àwọn ọmọ ìyàwó mi wọ́n tiẹ̀ máa ń sọ fún mi pé wọ́n máa ń pè bàbá balógun onírosary torí wọ́n mọ̀ pé mi ò ní nǹkan mi hmm. kí n ka rosary hmm. tí n bá jí láàárọ̀ kí n ka rosary hmm. kí n gbàdúrà sí Maria kó bá mi bẹ ọmọ rẹ̀ kó síjú àánú wò mí ó tán mi ò kò sí nǹkan mi jù bẹ́ẹ̀ lọ balógun onírosary ni o kì í ṣe balógun tí ó ń gbẹ́bọ̀ rẹ̀ oríta o tó ń tán kankan lá <laughs> tán kankan lá òun o bẹ́ẹ̀ orí mi rèé ẹ lè rí ìkó bẹ́rẹ́ ń bẹ̀ <laughs> ẹ lè rí gbẹ́rẹ́ ń bẹ̀. Mm. ẹ mú mọ̀ pé pẹ́ ní ọ̀dọ̀ bàbá díẹ̀ yẹn mm. bàbá Oyin Adéjọbí àmọ́ ọdún mẹ́sàn-án ọdún mẹ́sàn-án lè mm. lò ẹ tún wá tẹ̀síwájú tó di pé wá dúdú pé ẹ tún lọ tẹ̀lé àwọn ẹgbẹ́ kan tó di pé ó dà pé tún wá dára Ifẹ̀ àbí nǹkan fẹ́ kẹ́ bá mi yànnà níbẹ̀ yẹn ṣe. nígbà tí àwọn tí Ọlárótìmí kó jọ ń gbà yẹn tó pè wọ́n ní orí olókun players wọ́n wá ṣeré ní Ẹ̀dẹ́ mo wá tàṣ Òṣogbo lọ wò wọ́n. Mm mo wá rí i ah ìṣọwọ́ṣeré wọn wá wù mí gan-an ni mo wá sọ fún ẹnìkan tó jẹ́ ara wọn tí a ti mọ̀ra wa lọ́dọ̀ bàbá Oyin Adéjọbí hmm. tó jẹ́ àbúrò fún Oyin Adéjọbí gan-an hmm. mo wá sọ fún un wípé ìṣọwọ́ṣeré tìyìn ó wù mí o hmm. ẹ ṣé ó ní wọn ò tí ì fẹ́ gbàyàn báyìí yóò tó ní oṣù kẹfà kí wọn ó tó gbàyàn ah bó ṣe di inú ẹ oṣù kẹrin mo kàn kẹrù mi ni mo bá wá bá nífẹ̀ẹ́ hmm. ah, kọ́lá mo ti mo eh, kí lè wá ṣe mo ti dénú o hmm. ẹ nínú oṣù kẹfà ni wọ́n gbà yàn èmi hmm. ti dé o mo sì kó wa <laughs> mo sì wá bá nífẹ̀ẹ́ mo fi ìyàwó àtọmọ lẹ̀ ẹ̀yẹ sì wà mí ná mo wá bẹ̀rẹ̀ mo wá mo ṣe audition wọ́n wá gbà mí síṣẹ́ mo bẹ̀rẹ̀ iṣẹ́ ní July nine nineteen seventy three ni mo bẹ̀rẹ̀ hmm. iṣẹ́ hmm. pẹ̀lú orí olókun hmm. ìgbà tí ó wá yá Institute of African Studies ló ní ibi tá a wà ní orí olókun yẹn ní arubidi nífẹ̀ ibẹ̀ ní cultural center wa ńgbà yẹn tá a ti mọ̀ ṣe rehearsal tá a ti mọ̀ ṣe play ńgbà tí wọ́n wá kọ́ uh, Institute of African Studies tán hmm. ní nínú campus nífẹ̀ẹ́ hmm. wọ́n wá kó wa kúrò ní orí olókun hmm. wọ́n wá kó wa wá sí inú yunifásitì ní Ifẹ̀ nígbà tó wá yá eh, mo ta ń wò wípé mo wà ní eh, inú yunifásitì ṣé kò tiẹ̀ wá yẹ kí. Eh, èmi náà ò jàǹfààní kankan nípa ìkàwé ni ṣùgbọ́n mi ò jákúnra ìgbà tí jíjákúnra rẹ̀ ó wà dé ni àwọn tí ńgbà tí Ṣóyínká wá lọ àwọn tán gbọ́wọ́ Ṣóyínká wọ́n wá sọ pé àwọn olè á lọ kí la ṣe wọ́n ní ẹ̀yin tẹ́ kàwé hmm. tẹ́ kàwé ẹ̀yin onímọ̀dá tìrì nǹkan kan náà làá mọ̀ kó kiri ẹ mọ́ lọ wáṣẹ́ kọ́ńkà ẹ mọ́ ṣe káfíńtà àbí tẹ́lọ̀kà ẹ mọ́ ṣe ń tẹ̀sí lórí pé gbogbo yín là dáàlẹ̀ tá a gbà wọ́n míì ṣùgbọ́n ọlọ́run bá wa ṣe wọ́n ti nǹkan kan wà tí wọ́n ń pè ní establishment hmm. wọ́n ti establish wa hmm. ní university as a staff àti di staff gbogbo ẹ̀tọ́ tí staff yòókù ní làwa náà ń gbà hmm. so. Mm àwọn àlè dédé fọwọ́ bí a lọ bẹ́ẹ̀ yẹn ó ní process wọn ó kọ̀wé títí tí wọn ó dín ó gbọ́ wọn ó sẹ́ẹ̀tì kọ́mítì vice chancellor ó gbọ́ nígbà ọlọ́run wà bá wa ṣe Wándé Abímbọ́lá hmm. òní vice chancellor ńgbà yẹn làbá lọ bá a lórúkọ kan tá a parí eré làbá lọ bá a ẹ káre ẹ kú eré òní torí bàbá náà wà wéré wa. Mm -hmm ẹ kú eré òní ya ṣe kàlàbà ní ọ̀rọ̀ eré ọ̀nà ní ń ṣe àbọ̀bà ní bò ní ń ṣe Fátómilọ́lá ẹ sọ tẹnu yín ni Fátómilọ́lá ló wá jẹ́ agbẹnusọ wa ó ní bàbá wọn ni wọn ò lè a lọ àwa ni a kí lẹ ṣe kí lẹ ṣe láì gbogbo wa à wọn là kàwé ni o ni wọn fi fẹ́ lé wa lọ o ẹ kàwé ṣé bẹ́rẹ̀ olóyìnbó bẹ́ẹ̀ ń ṣe tá à ń sì gbádùn rẹ̀ ẹ kàwé bẹ́ẹ̀ bá tún kàwé ńkọ́ ẹ̀mọ́ lóhùn ẹ lọ́ọ́ mọ̀ sí ẹyin kì í sojú tòun ni wọ́n fi lé yín lọ torí nígbà tí wọ́n ó kó yín jọ Hezekiah Olúwasanmi ló wà mẹ́ẹ̀ tí wọ́n fi kó yín jọ orúkọ rẹ̀ ti wọnú ìwé ìtàn wípé Hezekiah Olúwasanmi ló wà mẹ́ẹ̀ gbà tí wọ́n kó àwọn ọmọ orí olókun jọ kí wọ́n wá tún wá wọnú ìwé ìtàn wípé Wàndé Abímbọ́lá ló wà mẹ́ẹ̀ gbà tí wọ́n tú wọn ká òní ẹ̀ lọ́mọ ṣeré níjàre kò sí ẹni tí ó tú i ká àbá lọ ṣeré wa lóòótọ́ nígbà tó yá mo wá ronú mo ní ọba kan mọ̀ ń bọ̀ wá jẹ tí ò ní mọ Joseph ṣé vice chancellor kì í mọ̀ sóye àjẹ wọn Wándé Abímbọ́lá ó mọ̀ lògbà àti ẹ̀tàn ẹlòmíì ó mọ̀ bọ́ bẹ́ẹ̀ káwọn èèyàn ará bíi kan mọ̀ tó wú kíní ìdìde wípé ẹ lọ níṣẹ́ <laughs> ni ọ̀gá wa kan professor Fẹ́mi Ọ̀sọ́fisán ó wá wá sí Ifẹ̀ ó wá ṣe nǹkan tán wọ́n máa ń pè ní sabatika ó wá ṣe tí ó lọ́dún kan lọ́dọ̀ wa ó wá ń kó wa ṣiṣẹ́ ó rí bá a ṣe jáfáfá ń di eré ṣíṣe sípa mèrè ṣe nǹkan kan ó fẹ́ràn gbogbo wa ni a wá sọ fún un wípé ọ̀gá ẹ̀ ẹ̀ kàn ń wò wá báyìí ni o. Eh, orí orí orí kínní la ti dúró ẹsẹ̀ wa ò tólẹ̀ o akínní ṣe ń tẹ̀sẹ̀ yìí ò tólẹ̀ ẹ wọ bàtà àní kí n má sọ̀rọ̀ àwàdà wọ́n ní wọn ò lè a lọ wọn ò lè e lọ kí lẹ ṣe mo ní wọn láàmú àkàwé àwò ẹ̀yin náà lọ kàwé hmm. mo ní n tẹ́ sọnù n tẹ́ sọnù ká lọ kàwé láago mélòó hmm. láago mélòó ni ká lọ kàwé. mo bá délé mo bá sọ fún ìyàwó mi hmm. kọ́lọ́hún ó fọ̀run kẹ́ mo bá sọ fún mo ní ẹ̀yin ìjẹ̀bú bẹ́ẹ̀ lẹ́yìn ṣe mo ti ẹ̀ ronú báyìí adé kìíní à ń sọ̀rọ̀ tàì sọ̀rọ̀ ọ̀gá ọ̀sọ́fisàn oníkàlọ́ kàwé kàlọ́ kàwé láago mélòó ó ní dákun ọkọ mi kàwé lọ kàwé bí sẹ́ńtì bí sẹ́bọ̀ ọjọ́ kejì hmm. ló bá gba fọ́ọ̀mù GCE hmm. ló bá gbà wá fún mi o bàbá ìgbà wọn ní iṣẹ́ yín kọ́kọ́ dórí amóhùnmáwòrán tó di pé bóyá pé wá di pé wọ́n tẹ̀ wá ń wò lé eh, tó yàtọ̀ sí torí stage iṣẹ́ wo ni tó kọ́ di pé ah iṣẹ́ wa ló kọ́kọ́ dórí amóhùnmáwòrán o fẹ́ kẹ́ sọ fún mi sọ. Ah, ó dàbẹ̀ pé ibi ayé ń lọ yẹn ni o hmm. ṣùgbọ́n èyí tó fún mi ní òkìkí jù hmm. òun ni kò ṣeé gbé hmm. tá a ṣe ní nineteen ninety five ti bàbá wa Túndé Kèlání bó ṣe gbọ́ ọmọ tó wà ń bẹ̀ náà wọ́n eh. fẹ́ mọ́ ẹ sọ̀rọ̀ ń pa ẹ̀ náà. Eh bàbá ní ṣókí ẹ bá mi sọ ń pàṣẹ yẹn ẹ torí pé iṣẹ́ yẹn títí dọ̀la ṣé àrùn rẹni tó lè kọrú ìtàn yẹn mọ́ ń sìn ni àbí iṣẹ́ òun eléré èsì yóò lè pé ẹ bá mi sọ ń pàṣẹ níwọ̀n kọ́ àwọn olólùfẹ́ yín náà fẹ́ mọ̀ ń pa. ṣùgbọ́n ńgbà tá a wá fẹ́ ṣe tí òun àti Túndé Kèlání wá pamọ̀ pọ̀ pé àwọn ò ṣe eré yìí ni ó wá sọ fún Túndé wípé àwọn ará Afẹ̀nikòjé ó bá òun sọ Yorùbá òun o hmm. mọ̀ gbé Yorùbá òun fún <laughs> àwọn tí ó pọ̀ lókúrò musu rẹ̀ o ni wọ́n ṣe gbé hmm. iṣẹ́ yẹn wá sí Ifẹ̀ hmm. àwa àwa àjọṣíra wọn ni mo fi wádìí pé èmi ni mo ṣe máko àbúrò mi tún jẹ́ Ọ̀jẹ̀yẹmí òun ló ṣe àjẹpẹ́ Jídé Kòsọ́kọ́ òun ló ṣe àròwólò nígbà tá a ṣe lórí ìtàgé àròwólò hmm. yẹn ni mo ṣe ṣùgbọ́n nígbà tá a wá di onímọ̀ àwòrán hmm. hmm. lòdì pé ilé kò sọ̀kọ̀ ṣe é tó jẹ́ iṣẹ́ tẹ́ gbé títí dọ̀la táwọn èèyàn bá wò wọ́n sì ń kan sára sẹ́yìn tẹ́ yẹn torí iṣẹ́ gidi ni. <laughs> iṣẹ́ gidi ni akínṣọlá kọ́lọ́run fọ̀run kẹ́ bàbá. ó kọ yorùbá tó kì í síbẹ̀ hmm. àwa tá sì bá sọ náà a hmm. sọ dáadáa hmm. a bá sọ dáadáa látòkè iṣẹ́ yẹn kò sí òyìnbó ẹyọ kan tá a bá gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ báyìí èyí tá a ẹ̀ ló ẹ̀ ǹlẹ́ o <laughs> ẹ̀ ǹlẹ́ o là á sọ àní ẹ̀ ló.